mo rò pé àsìkò ti tó báyìí láti jẹ́ pé ká bára wa sòtọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣe rí ọ̀rọ̀ wa níbi ẹ̀sìn ẹ rí i pé ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wọlé sí wa lára nìyẹn torí pé wọn ò sọ òótọ́ ọ̀rọ̀ fún wa ẹ̀tàn ni wọ́n ń tàn wá ẹ̀tàn ṣùgbọ́n tẹ́ bá rí lónìí ẹ tẹ̀ jẹ́ ká bira wa irú àwọn èèyàn wo ló ń lọ sí chọ́ọ̀chì báyìí Hmm. ẹ rí i pé akúṣẹ̀ ló kún bẹ́ẹ̀ hmm. àwọn tíyà ń jẹ ló pọ̀ bẹ́ẹ̀ ẹ jọ sà ní ọdún tí mo ti dé ìlú London èmi ò ríbi tóyìnbó ti pè sọjí rí o nítorí iṣẹ́ hmm. ìlú o kábíyèsí Olódùmarè wọ́n ṣe the right thing at the right time wọ́n ṣe the right thing at the right time ṣùgbọ́n wọ́n ní ah, ẹ ti ń tàyàn ó mọ ṣùgbọ́n ìwọ tí wọ́n ń tàn náà ó yẹ kó o tiẹ̀ lè jókòó kó o ronú kó o yẹ kó o lè mọ̀ pé wọ́n ń tàn náà ni torí pé hmm. wọ́n ní nǹkan téèyàn bá téèyàn wọ́n ní òsàtà bá sìn fún ogún ọdún ọgbọ̀n ọdún tí ò bá gbé ni ká náà lẹ́ka ká wá nǹkan míì ká tún wá nǹkan míì bọ̀ mo rò pé wọ́n ń lo ìlànà ẹ̀sìn láti fi mú wa lẹ́rú ni torí pé ọwọ́ aláìní o ni tún ti ń gbà fúnra wọn torí èmi máa ń sọ kí ni for the past let me say for the past ten years mo ti dé chọ́ọ̀chì gbẹ̀yìn o mo máa lọ sí chọ́ọ̀chì tẹ́lẹ̀ ọmọ mùsùlùmí ni mí ó hmm. dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n nígbà tó di pé mo bọ́ọ̀dì sí ìlú òyìnbó bí mo ṣe rò ó mo rí pé ah, jẹ́ kí n darapọ̀ mọ́ àwọn ìlú ṣùgbọ́n nígbà tí mo débẹ̀ tí mo wò tí mo wò tí mo wò mo rí pé nǹkan tó wà yẹn ó fẹ́ dàbí ẹ pé bí ni bí ìgbà tí ẹ bí àwọn bàbá wa ṣe sọ pé lọ sọ́dọ̀ ìyá kínní lọ gbàrú dán hmm. sugbe tí wọ́n rán ẹ sí ó ti mọ̀ túmọ̀ àròdán hmm. ni pé kán gbé múgùn. bẹ́ẹ̀ ni jókòó bẹ́ẹ̀ mò ń ibi tó lu ojókòó sí yẹn tí ó fi péjọ mẹ́ta. Hmm. bẹ́ẹ̀ dẹ̀ ni mọ̀ pé ọgbọ́n wọ́n fọgbọ́n sẹ́ndì yín síta ni pé ọmọ yìí ò jẹ́ kí n gbádùn bẹ́ẹ̀ ni lọ gbàrúdán wá ṣùgbọ́n bí wọ́n ti ní kó lọ gbàrúdán wá yẹn wọn ni pé yẹ ṣe oúnjẹ alẹ́ ti tó jẹun kó jẹun alẹ́ tán báyìí kò sùn ni tó kọ́ mọ́ bàrà yìí yọ wọn lẹ́nu. Hmm. so irú ìlànà tí àwọn ẹlẹ́sìn wa ò ní ibi tí wọ́n gbé wa sí nìyẹn ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa àwa sùn ká ronú àsùn hmm. ká ronú ara wa torí pé tí àwọn bàbá ẹ̀ tí wọ́n bá ṣe tán tó bá yẹ pé tòótọ́ tí wọn ò jẹ àǹfààní nínú ìnira àwọn èèyàn ni ah, ẹjọ́ wọ́n tó ẹjọ́ pé tí wọ́n bá bọ́ síwájú president nàìjíríà á gbọ́ tí wọ́n sọ as back as bí bí thirty forty years ago ni. Hmm. tó yẹ pé tó tọ́ tí ẹ̀sìn bá jẹ́ ìlànà ìlànà rere fún wa ni wọ́n tó ẹ̀ tí wọ́n bọ̀ síwájú tí wọ́n sọ pé ah olórí orílẹ̀-èdè àwọn ọmọ ìjọ mi ń jìyà hmm. àwọn ìjọ mi ń jìyà ṣùgbọ́n nítorí wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo mọ nínú ìnira ọmọ ìjọ inú ẹ̀ làwọn ti ń sọlá hmm. torí wọ́n sọ fún ẹ wípé tó o bá fẹ́ bọ́ kúrò nù yà tó o fẹ́ prosperity o gbọ́dọ̀ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ hmm. dúró náà ta ló wá fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ ìwọ hmm. ọlọ́run ó ràn lọ́wọ́ o ò lè ràn ọlọ́run lọ́wọ́ hmm. kò sí ẹ̀dá náà láyé ìgbà wọn bá tàn ẹ́ tí wọ́n tàn ẹ́ tí wọ́n fi ọwọ́ dí kọ́bọ̀ lójú fún ẹ olùwọ́ wọn sọ fún ẹ pé o wá ràn ọlọ́run lọ́wọ́ ọlọ́run ló dá ẹ sáyé o ò lè ràn ọlọ́run lọ́wọ́ torí pé ọlọ́run ọba tó tóbi tó lágbára lórí ohun gbogbo ni kò sẹ́ni tó lè ràn lọ́wọ́ àfi tí wọ́n bá fẹ́ gba torí ẹ̀ lóko bàbá tẹ́ ẹ̀ sọ yìí èmi gan fún ẹ sẹ́ni ẹ̀ bá tẹ́ ẹ̀ sọ yìí inú agboolé bàbá mi ni wọ́n ti jáde nílùú Ìbàdàn Kúmúyì hmm. inú agboolé bàbá mi náà ti dá chọ́ọ̀chì yẹn sílẹ̀ ńgbà yẹn ibẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ hmm. wọ́n sọ ní ọdún náà láti tẹ̀sífà sí nǹkan tẹ́ ẹ sọ pé tòótọ́ ni wọ́n sọ ní ọdún náà pé ọmọ èṣù ló ń wo tẹlifíṣàn wọn ní kàn máa gbé tẹlifíṣàn jáde ebi lónìí olónìí ebi gbogbo wọn náà ló wá ní tv channel internet tv channel tí wọn fi ń ṣe tí wọn fi ń ṣe kinní sìn. ẹ ṣe sà ẹyin èèyàn ẹ lọ́jú mo ní question. ṣùgbọ́n gbogbo ẹ lọ́jú pé irú àǹfààní tá a ní sìn tí ojú wa ti ń là ń sìn tí orílẹ̀-èdè nàìjíríà ò gbé wa mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká parapọ̀ Odùduwà nation ó láti dúró ni ẹ ṣe bàbá mi. nàìjíríà nàìjíríà tá à ń gbọ́ hmm. yẹn orúkọ láti láti scam wa ni hmm. láti scam wa ni nàìjíríà jẹ́ mo kí yín o. ẹ ṣe mo ní ìbéèrè lọ mo ní ìbéèrè kẹ tó lọ sà. ok sà. ẹ má bínú ọ̀rọ̀ yín yẹn torí two minutes mo fún yẹn but ọ̀rọ̀ yín yẹn ó ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣé àmọ́ pé ṣé àmọ́ pé ọ̀rọ̀ tá a sọ yìí sà tẹ́ bá wò dáadáa inú mi dẹ̀ wá dùn ẹni ẹ̀yin ẹni ẹni mùsùlùmí ni yín tẹ́lẹ̀ àmì mùsùlùmí ni yín ẹlẹ́dẹ̀ dé UK ẹlẹ́lọ church sọ̀rọ̀ mi yé ìyẹn ni pé lílọ church yìí yẹ ẹ fẹ́ fi ayé yín fún Kristi ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ dé bá ń bẹ̀ ó lè yí padà àbí kì í ṣe ń tẹ́ ẹ sọ nìyẹn. bẹ́ẹ̀ ni torí mo rí pé ẹ̀tàn ló wà ń bẹ̀. ẹ ṣe sà so mo ti yọ ohun tí mo fẹ́ yọ torí ń gbà tẹ́lòmíì á sọ pé ẹlòmíì torí èmi mùsùlùmí mo sì wà nú ẹ̀ mo dẹ̀ níjọ sọ̀rọ̀ mi yẹn mo dẹ̀ rí irọ́ tó wà ń bẹ̀ ìgbà tí mo rí irọ́ tó wà ń bẹ̀ tí mo rí wípé ọ̀run àpáàdì ni màá padà lọ mo dẹ̀ jáwọ́ mi ń bẹ̀ ìkan lára wọn ni mí tẹ́lẹ̀ gbogbo ẹnu mo fi ń sọ bí wọ́n ṣe ń ṣe mo ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n mo jọwọ́ ń bẹ̀ nítorí mo mọ̀ pé ọ̀run àpáàdì ni màá padà lọ sí ọ̀ọ́kàn wọn ọmọ mi ó jẹ̀yà àjẹjẹ tún jẹ. mo kí ọlọ́run náà kò ní fi yín sílẹ̀. thank you sir inú mi dùn so mo ti yọ ohun tí mo fẹ́ yọ nínú ọ̀rọ̀ bàbá yẹn n tí mo fẹ́ yọ gan ni mo yọ yẹn.